tẹ́wọ́n tí yàrá tó ní súnmọ́ ad-da'watu ila kitabillahi wal 'amali bihi wal 'amali bihi ẹ̀rì in wait and action. ẹni pẹ́pẹ́ àwọn èèyàn sí dáadáa ẹni tó jẹ́ pé òun ò ṣáájú ń bẹ̀. ẹni tó kọ̀ bàjẹ́ fáwọn èèyàn ẹni ó gba rẹ̀ bẹ́ẹ̀ nínú tá a fi máa lọ sunnah wal jamaa ló fi jẹ́ pé ẹ gbogbo àwọn àfa àwọn apáta láyé wàláì kò sí kankan nínú wọn tó jẹ́ pé yín tí wọ́n máa ń sọ máa ń tí wọ́n máa ń ṣe أول شيخ بن باز كما تسرعون متقدمون أول شيخ بن باز رحمه الله تعالى ورؤية pẹ̀lú جوسين ورؤية pẹ̀lú شدادة ورؤية pẹ̀lú ìmúdùn báyàn sunan nítàbá pèpè lọ síbẹ̀ ẹ̀rùn tó máa ṣe ó ní ثانيا ẹlẹ́ẹ̀kejì ní tàfimọ́ máa lè sunan wal jamaa tafsir umla'u bil athar tábà fẹ́ tó alukur'an olùkẹ́rin sunna náà fi máa ń tó kur'an tàbí àkọwálù sọ̀háàbà ó ní ayé ìtumọ̀ eléyìí ni bí sunna tí wọ́n á tú kur'an pẹ̀lú sunna wá tafsiru sọ̀háàbà èyí tí sàbí bá tú òun náà ni wọ́n tú wá tàbí ẹ̀yìn àtàwọn tàbí ọ̀hún dẹ́fù máa lù sunna nìyẹn tẹ́bà tẹ́rẹ́ nìkan tó máa yà kúránì wá tó ń kọ́lá dọ̀hák kọ́lá mujahid kọ́lá masruq kọ́lá abdullahi ibn mas'ud radiyallahu anhu bẹ́ẹ̀ni kọ́lá ibn abbas alùsùnà ni gbígbà ìgbóyè kúránì ti wọn lórí àgbọ́yé àwọn sọ̀hábà torí pé àwọn sàábé ni àwọn ni wọ́n wà ń bẹ nígbà tó máa bá ń sàrùkúránì kan àwọn làná bí sọ tó Qur'an lójú wọn wọn ní Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní òun fọlọ́wọ́n bá búra kò sí nǹkan kan tó náà bá sọ̀kalẹ̀ nínú Al-Qur'an al-Karim àfikọ́lọ́ kó òun máa ń tọ́lọ́ ti torí ẹ̀ sọ̀kalẹ̀ àtẹ̀ntó sọ̀kalẹ̀ lọ lórí àtẹ̀ntó lọ́ ń gbà lérò pẹ̀lú ẹ̀ wọn wà lá alam ahadan alam nínú ibi kitabillah kẹtùn á sì yẹn nìkan mi tún wá ní màpẹ́ nìkan tún ní ma al jù mí lọ pẹ̀lú rọ̀ tó jẹ́ pé ibi tó wà nǹkan kò lè dé bẹ́ẹ̀ àfi kí n lọ bẹ̀. wàhálà abdullahi bin abbas radiyallahu anhu anabi ṣàdúrà fún kẹlẹ ọmọ fàkẹ́ òfin dín wà nílùú tàwé. wọ́n lọ́wọ́ bá abdullahi bin abbas jẹ́ kó gbàgbọ́ yẹ ẹ̀sìn jẹ́ kó ní máa al-Qur'anul karim kó máa al-Qur'an tó. tó ń tẹ́lẹ̀ máa lù sunnah wal jamaa onígbé ńlá fi máa sọ ọ̀rọ̀ àwọn àtọ̀ lábẹ̀rẹ̀ ẹ̀mí ò maya quran wọ́n understand àwọn sàábí nípa tẹ̀síẹ̀rù lórí ẹ̀ fi tú àdéhùn tó bá jọ òsì lẹ́yìn téèyàn bá ti ṣe yẹn èèyàn ó padà sọnù bí àpèjúwe kan tí mo mú wá recently àpèjúwe táwọn sọfí máa ń lò táwọn fi gbà pé táwọn bá sọ pé àdékèrè bí a ti sọ látò fáàtì àtàwọn jákèjàkú tá máa ń kà yẹn pé táwọn bá sọ pé ó lórí kí àkàkùn hàn nìlọ pé kò sí láì fún bẹ́ẹ̀ tàbí kẹ̀ èèyàn gẹ́lẹ́ mọ̀ sí dékèrè kan tí ó lóore jù wọn lọ wọ́n lè máa yà fún àní wa ọlọ́ba subhanahu wa ta'ala subhanahu wa muhammad sallallahu alaihi wa sallam ó tún lò máa wọ́n kíyà ilé kàmínà kìtà bẹ̀rẹ̀ ìwà ní ma kéyìn tá a kà fún nínú alukóran kẹrin wà á kéyìn sọlá osùnmọ́ kírun ọlọ́ba ní inna salata tanha anil fahsha'i wal munkar ìrún ní ìmọ̀ ń kọ àyídá ìmọ̀ ń kọ bàjẹ́ ولذكر الله أكبر ولا ذكر الله أكبر ولا ذكر الله أكبر nípa pa ìrántí ọlọ́run ọba ló tóbi jù sóbi wá sọ pé ok nígbà tó lọ́ba sọ́kẹ́ iná sọ láta tẹ́yìn ha ní ìfà àṣà ìwọ̀n ìmọ̀ọ́ká yóò ní lẹ́wù àwọn lẹ́wù àwọn tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tẹ́yìn ha ní ìfà àṣà ìwọ̀n ìmọ̀ọ́ká lẹ́wù ordinary muslims nìyẹn ṣùgbọ́n lẹ́gùn ẹni tó bá ti wà sọ́là tó bá ti wọnú ọgbà lẹ́gùn tiẹ̀ ní wàlà zikuru lọ́hí àpá wọ́n lọ dààmú lọ kírun lọ ṣe kínní kan òun tó dókòó ń tiẹ̀ òun kàn ń ṣe alọ́mọ sọ́lẹ̀ àlà sẹ́yìn náà mọ́mọ́lẹ́ fáàtì ìlúmọ̀ òun ti wàlà zikuru làpá wọ́n kàn lọ dára ẹ láàmú torí ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà àwọn ọmọ kìkì òun bó lè ti fẹ́ ṣe yẹn

tó sọ yìí ó yà mí lẹ́nu o nígbà tí nígbà bá ń sọ pé mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ọ̀rọ̀ tó sọ yìí ó gbẹnu tán wàlàdìkì ọlọ́ àpá iná bá sọ sọ pé ìtọ́nà bá gbà lérò pẹ̀lú ẹ̀ òun pé wàlàdìkì ọlọ́ yàní ìnáyàtọ̀ lọ ibi kan bọ́lá ọba ṣe bó ṣe bó ṣe bó ṣe ka bó ṣe bó ṣe ń sàmójútó yín ó dún tẹ̀yìn dá padà fún wọn nígbà tí wọn bá sì ń tọ́ àyàn yẹn pé qalilan ma tashkurun qalilan ma tashkurun ọlọ́ba tó ní kẹ́ kí wọn ẹ máa wọn kan ọlọ́ni inna salata tanha anil fahsha'i wal munkar irun ní ìmọ̀ ń kọ̀ bàjẹ́ fún yín ẹ jẹ́ ká tù pẹ̀lú àyè àbúrò ẹ̀rọ kan àbúrò ẹ̀ sọ إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه حديث ما مسلم له pẹ́ tó jẹ́ mùsùlùmí tó bá ṣàlùwàlá tó bá fojú ẹ̀ anabi sallallahu alaihi wasallam kharaja kullu khati'atin nadarat bi wajhihi ma'a al-ma' aw ma'a akhir qadri al-ma' gbogbo àwọn àṣìṣe tó bá fojú rẹ̀ wù kó tó ṣàlùwàlá yẹn yóò jáde pẹ̀lú omi àlùwàlá tàbí ká pé yóò jáde pẹ̀lú omi tó bá kán lẹ̀ káyìn nínú omi tẹ̀yàn fi fojú bẹ́ẹ̀ náà ni tí yàn bá fọwọ́ bẹ́ẹ̀ náà ni tó bá fọ ẹsẹ̀ anabini hatta yakhruja naqiya mina dunub aw naqiya mina dunub tẹ́ni ó fi jáde tí ó mọ̀ pátá níbi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣẹ̀ wala dhikrullahi akbar ó túmọ̀ sí pé bọ́lá wọn bá ṣe kàyín kún tó fẹ́ kẹ́ ẹ ṣoríire tó fẹ́ kẹ́ ẹ là ó tóbi ju tẹ̀yìn lè ọ̀fà gan fọ́ọ̀rùn wọn bá lọ. ìtumọ̀ ayà nìyẹn mọ́jú kálíbẹ̀ ká mọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu. dẹ́f máa lù sínú al-jama'a nìyẹn Islam ò ṣe gbọ́ ibi tó ní sahaba ọ̀dà pé bíi last two weeks last one kò sọ́jọ́ ìfẹ́ dá sí. ثالثا شيخ النجمي رحمه الله وني من عليك تعترف مع السنه والجماعه yàtọ̀ wípé wọ́n máa ń rí láì lórí Quran wọ́n dẹ̀ máa ń rí wọ́n máa ń lo Quran ẹ̀rí in action in words and action kì í sọ̀rọ̀ ẹnu nìkan káka máa lénu àbí káka máa dà á lẹ̀ gọ̀rọ̀rọ̀ kí sì sí wa takò gbà nígbà tó ń di yàrá Aisha radiyallahu anha nípa àwọn Ànábì sallallahu alaihi wasallam kí ló sọ ó ní khuluqul Quran ìwà Ànábì gan Quran ni tó bá jẹ́ pé èèyàn bá yapa nísìnyí wọ́n ní sísítà kan bẹ́ẹ̀ alhamdulilah wọ́n dẹ̀ máa ń sàlàfíà yẹn ní sísítà yẹn bọ̀ wọ́n dá àfà lójú sísítà gbá àfà lójú sísítà òsì ni àbí brọ́dà náà ní iwájú ẹlẹ́ àwa ga kí ló dé gbà ó frustrate mi ní àmì ó frustrate mi ní. هذا ليس من السلفيه tánà bí sọlá àsáwọn pé àwọn tẹ bá tán náà yàwó wọn àwọn yẹn ní wọn yẹ sẹ àwọn lẹ́yìn in action and in words gẹ́wà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣe rí náà reliance wọn máa ń pọ̀ lórí tafsir àwọn sàhábà lórí àjọyé wọn fún Qur'an sàlìsàn nínú tẹ́kẹtẹ́ tábìlì àlùsùn náà wọn ni da'awatuhum إلى السنة الصحية المأثورة عن النبي صلى الله عليه وسلم ìpèpè wọn wọn máa ń pèpè sí sunna tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam alhamdulilah hata àwọn ọ̀tá àwọn alùsùnà wọn máa lè yìí fáwọn bí alùsùnà ò ní compromise nǹkan tó bá ti jẹ́ tánà bí sọ. rọ́ọ̀bì àn ṣẹ́kù ní ẹlẹ́ẹ̀kẹrin ìrètí kọ́ọ̀dù ọ̀hún annaha هي المبينة لكتاب الله والمفسرة له àwọn alùsùnà ní àkéèdà wọn ní gbàgbọ́ wọn ní àdìsọkàn wípé níta àpẹ ní sùnà àníbà Muhammad sallallahu alayhi wa sallam inú ma sàyà inú ma sàlàyé alukur'an karim oní oṣù máa tú alukur'an karim tó gbé dáa bá rí láì lórí pírọ́blẹ́mù padà ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kan oní mahabbatu sunnati ẹ̀rọ àwọn alùsùnà wọn máa nífẹ̀ẹ́ súnà ànábì muhammad sallallahu alayhi wa sallam wa mahabbatu ahliha wa hamalatiha wọ́n sì máa ń nífẹ̀ẹ́ àwọn tó bá ń tẹ̀lé súnà àti àwọn àfa tí wọ́n dúró ti súnà wọ́n ní kan nínú àwọn sálàfùnà sọ̀rọ̀ tí wọ́n bá fi mistake bóyá al-imam al-awza'i ó ní idha balagha an rajulin min ahli al-mashriq ahli as-sunnah. ورجل من أهل المغرب أهل السنة ونفجر الله له وابعث إليه بالتسليم ما أقل أهل السنة والجماعة wọ́n tó bá dúró pé ẹnìkan ó ń bẹ ní east wọ́n ló ní sunna ni ẹnìkan ń bẹ ní west òun náà ló ti sunna kò compromise onímọ̀ ẹ̀bẹ̀ náà bá fún kódà kó má mà tó bá rẹ tó ń lọ sọ́nà ọ̀dọ́ rẹ̀ máa ní ká máa sálámù sí onímọ̀ àkọ́lá àlè sunna wal jama'a alùsùn náà pọ̀ láyé o àwọn abẹ́gbẹ́ fàyídà kánil àwùzáyé tí àwùzáyé bá ń ṣẹlẹ̀ fìlàkọ́rùmì fìlàkọ́rùmì thani ní less than two hundred years lẹ́yìn bàbá nàbí sallallahu alayhi wa sallam kú bá less than one hundred and sixty years lẹ́yìn kó anabi wa muhammad sallallahu alayhi wa sallam tálà àwùzáyé bá ṣẹlẹ̀ àwọn abẹ́rẹ́ pé wà kayfa law ra'a àwùzáyé zamanana táwùzáyé bá rí nìkan tó máa ń sọ less than one sixty years less than two hundred years lẹ́yìn nínú ìsàn alábi sallallahu alaihi wasallam pé máa kọ́ la ahlu sunnah wal jamaa ahlu sunnah wal jamaa ti kéré jù. àwọn sọ pé bal ahlu sunnah wal jamaa ti fi zamanina hadha aqalla qalil bal aqallu min qalil. ètò tún kéré jù kí ló kéré jù ní sáyẹ́nsì átọ́mù àná. àwọn sọ pé ahlu sunnah ti bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n tó kéré jù átọ́mù lọ aqallu qalil ó ní ìdẹ́kùn àlùsùnà ọ̀jàmá ìfẹ́ wà láàrin wọn wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n lò ti súnà yẹn torí ẹ̀ ló ń jẹ́ pé àwọn ẹlòmíràn ní ah ẹ̀yin àtàwọn afáàyàn ìsà à ní choice wà á ti kọ́ọ̀dù annahum bákan náà àwọn àlùsùnà wal jamaa wọ́n wá máa ń wà authoritative ìyẹn wà lára ti ní máa ń da àwọn ẹlòmíì láàmú nípa alùsùnà pé you are just too authoritative olùwà àtẹkọ́d téèyàn bá tí ì ní authority yẹn nínú ẹ̀mí ẹ̀ kèé ló ń súnà wà àtẹkọ́d wọ́n máa ń ní àkéèdà wọ́n máa ń dì sọ́kàn wọ́n máa ń hàn nínú sísìn wọn annahum humul ladhina yahfadhu Allahu bihimud din pé àwọn ọlọ́wọ́n ọba fi ń preserve ẹ̀sìn látọ́lọ́ba pé nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun wọ́n máa ń gbà pé lára àdéhùn ọlọ́run ọba tó ní òun máa sọ ẹ̀sìn pé alu sunna ló fi sọ wa qad zayyana Allahu subhanahu wa ta'ala quluba ahli sunnati wa nawwaraha bi hubbi ulama'i sunnati fadlan tẹ́ bá fẹ́ mọ onísúnà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ṣe lọ́sọ̀ọ́ sí ẹ̀mí àwọn alùsùnà ó dẹ̀ ti fi ó dẹ̀ ti ṣe ní ìmọ́lẹ̀ ó dẹ̀ ti tan ìmọ́lẹ̀ sínú ọkàn wọn ìmọ́lẹ̀ kiri kán máa nífẹ̀ẹ́ àwọn àáfàá súnà fadlan minhu eléyìí àánú ni ọlá ni látọ̀dọ̀ náà ọba gẹ́gẹ́ bọ́lá ọba subhanahu wa sọ fún wa nínú suratul suratul suratul hujurat tọ́lọ́wọ́ sọ walakinna Allaha habbaba ilaykumul iman wa zayyanahu. في قلوبكم وقرها إليكم الكفر والفسوق والعصيان نعم إليه الله ذلك فضل الله يؤتي من يشاء ló fi jẹ́ pé tẹ́lá lẹ́wọ̀n pé lágbájá oníbẹ̀dá ni òun náà ni ẹ̀rí pé àwọn àfa tó bá jẹ́ àfa lọ́sọ́n náà ni yóò máa takùn wọn yóò máa mú wọn wálẹ̀ min alẹ́ mẹ́rin ti àlè gẹ́gẹ́ bí كان وصلفنا الصالح أيوب السختياني ومن علامات آل البدع الواقعة في آل الأثر nínú tẹ́ẹ̀fù máa pọ́n ní bídà lèèyàn òun náà ni pé ẹ̀ ń tẹ́ ẹ̀ mọ̀ lóní súnà yóò máa tàbùkù ẹ̀ yóò máa já wálẹ̀ yóò máa wú ẹ nìyẹn kéèyàn fẹ́ wú oní súnà nínú àpẹẹrẹ oníbídà báwọn oníbídà sì máa ń ṣe láti jọ́ nìyẹn mo sábà máa ń sọ̀rọ̀ yìí àwọn sàbáàbù kan wọ́n lọ bá abdullahi ibn umar radiyallahu anhu lẹ́yìn ìgbà tí abdullahi ibn abbas ní tó ti tó ti tó ti jẹ gómìnà wọ́n lọ sọ fún ibn umar wọ́n ní nuridu an nas'alaka àwa bẹ́ẹ̀ bí ìwọ wala nas'alu hadha alladhi fatanati ad àfa àtàyè ti gbé lọ yẹn tiẹ̀ àbẹ́ bí àfa àti ayé ti gbé lọ tó ti kó sínú odò ayé tiẹ̀ tó gan ti da ayé àníbi yẹn tiẹ̀ wọ́n ní abúlé ní wọ́n sọ pé ayélujára lámtò sínú odò nìyẹn ta ni nínú wa táyé táyé òtí táyé òtí gbé lọ ta la yóò fìtínà ṣé ẹni bẹ́ẹ̀ gbà lérò gangan kọ́ nìyẹn ìtọ́fẹ́ ni pé wọ́n fẹ́ tí wọ́n bá ti wú abúlé ní abas wọ́n ti wú institution kan nínú Islam yẹn alikamadu la kò sẹ́ tó perfect. gbẹ́ni tó bá ṣe dáwà tẹ̀ débi pé kó máa já àwọn àfáàlù súnà bọ́ kalẹ̀ ẹni yẹn kódà kó máa kílèmù súnà òun náà ti ń ṣí ànínú features àwọn oníbí dáàni torí pé nínú táwọn náà fi jọ táyìn mọ́ oníbí dáa nínú táwọn fi jọ Yahudi àti Nasara òun náà rí pé wọ́n máa ń ní ìkùnsínú wọ́n máa ń ní ẹ̀tanú wọ́n máa ń ní ìkórìíra àti wájú súnà. نعم ونكيل لأبي بكر ابن عياش أنا بكر بن عياش رضي الله تعالى عنه wọ́n wọ́n bílẹ̀ rẹ̀ pé mẹ́nìsúnníyù tààlà lè pè ní onísúnnà qal alladhi idha dhukirat al-ahwa lam yata'assab li shay'in minha. àwọn tó jẹ́ pé ẹ̀ńtà rẹ̀ pè ní onísúnnà ẹ̀gẹ̀ ní òtẹ́lẹ̀ yìí wọ́n ní alẹ́rì ìdàdókèrò ti àwa tẹ́ bá ń sọ oríṣiríṣi ìfẹ́ inú táwọn èèyàn kó sí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ fẹ́nu tó ń kálukú kó sí lẹ́yìn àtà àsọ̀b lè ṣe ìmìnira kò ní sympathize pẹ̀lú kankan bẹ́ẹ̀ ẹnìkan ní ah, alhamdulilah sálàfin lèmi náà bọ̀ mi ò pa àwọn afẹ́ pẹ̀lú àwọn jàmáà tó tẹ̀lé àwọn afẹ́ pẹ̀lú wọn. ọ̀rọ̀ sàn yìí náà wọ́ sọ̀tọ̀ báyìí brọ́dà kan bẹ̀rẹ̀ fẹ́ẹ́ sínú àwọn àbúzá èdè ẹjọ́ tèmi àti ọ̀sádà dẹ́mi ìjọba àfihàn ọlọ́ tá a pàdé ẹ̀ nífẹ̀ brọ́dà ẹ̀ máa ń da ẹ̀ máa ń da social media láàmú ni ìwà lọ ka òdi tíra àràdà dá kíní ká aṣá ah, lọ ọbẹ̀ náà kí ni brọ́dà fẹ́ dìfẹ́ǹd wà lọ́wọ́ fẹ́ dìfẹ́ǹd ìjọba àti ẹ̀kọ́ àná mùsùlùmí medical doctor ni bóyá kìí ti di consultant nísìnyí nífẹ̀ẹ́ láti student days rẹ̀ ó ṣe máa ń bẹ̀rẹ̀ pàtìpàtì káàkiri nìyẹn yóò wá máa da gbogbo social media group tó belong sí tó ṣe kó kàn máa dá àwọn fìtínà lẹ́ẹ̀bí kó máa fọ̀rọ̀ hálábí kó máa fi tako ti sẹ̀míẹ̀rù kó máa fi sẹ̀míẹ̀rù tako ìlàlí pàlàpàlà bẹ́yẹn àwọn kan tí ó kàn máa mú wá nìyẹn àwọn discuss pẹ̀lú ẹ̀ ṣáṣe ṣáṣe àbùkẹ́ àwọn jọ tẹ́ka ara wọn on some issues ṣáṣe ó wá dé point kan ara tèmi wàá gbà wọn bí afáàyè astaghfirullah mi fẹ́ sọ àwọn kankan for the sake of modesty. wọ́n fi ké kí ni kí ni manhaj rẹ̀ gan báyìí nísìn. èyí tí mo kàn sọ fún jẹ́ ni pé ó mọ̀ pé ní tóun àkíyèsí àwọn ulama fún yìí òun àkíyèsí àwọn ulama fún dóyìnmọ̀ ni àbúrò bẹ́ẹ̀ ni who are you láti sọ fún wa pé ṣé gbé ní tóun sọ fún wa bìlẹ̀ sáà ní ìhàlì wọ́n lè sọ pé lisanul hal antaku min lisanil maqal wọ́n action speaks action speaks louder than words mo ní tó ń sọ ni pé wọ́n sọ pé disagree who are you to disagree pẹ̀lú àwọn ṣàyè lọ́rọ̀ àyẹ̀fọ́nì mùsùlùmí pé ìwọ kàtí asán àbáná kò kàtán ni òkè nìkan mọ́kítàbà rẹ kò sí tílà tó kọ́ tó ní báwọn afáàfin ń sọ ẹ̀kọ́ ló ṣe rí pé ìgbà míì wọ́n máa ń ṣe tàwíìlì ọ̀rọ̀ rẹ̀ síbi tí ò lè sí tẹ́lẹ̀ bá ti rẹ́ tó dúró bẹ́ẹ̀ ẹni yẹn ò tí ì rẹ́ dìbò súnmọ́ kan náà sọ pé ìdàdókèrò àhùwá tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ nífẹ̀ẹ́ nu lábìyà tá a sọ lè ṣe ìmìnà kò ní sàsọ̀bíyà kò ní ní kankan kò ní sympathize pẹ̀lú kankan wọ́n ní wọ́n ka fàtà wọn làmọ́ pé jamaatu ìfọwọ́n mùsùlùmí ò dáa kò dáa náà tó bá tẹ̀lé pé bá mi gan lónìí ẹ̀hán so what ká má ju fẹ́ gbẹ̀ẹ́ kò ń ṣe bí báà náà o kì í ṣe pé kìnìún o kìnìún kan náà o alùsùnà ní ṣe máa kò ní sympathize pẹ̀lú dọ̀lálà pẹ̀lú bídà bídà ò máa bá tiẹ̀ lọ alùsùnà ní odò sórí súnà títí ó ní bí kò sympathize. imam ahmed rahimahullah ta'ala ó ní la nazalu bi khairin ma dama fina ma yunkir àníyé máa sẹ́kù lórí dáadáa lókùn gbàtà bá ti ráwọn tán bold láti máa pe tí ò dá ní tí ò dá ní sọtàn bá lóòd láti pé tí ò dá ní tí ò dá ẹnìkan kò ní ṣe tààsù pẹ̀lú ẹ̀ ẹnìkan bẹ nígbàdàn tó àwọn àyíkú pé láti bí ìwọ̀n bá bí àsìkò díẹ̀ sẹ́yìn nísìnyí fàtàwà kan náà màṣà ayé kò náà máa ń kà ní rédíò program wọ́n máa ń bi àwọn èèyàn ní bá ti ń gbọ́ kínní yẹn díṣe máa bàbá dẹ̀ ń ka fàtàwọn yìí ẹ̀ ti ka ti hajj ẹ̀ ti ka ti rún ẹ̀ ka ti jànáza the same àwọn bàbá yìí náà ni wọ́n kẹ́ ẹ má ṣe gbẹ́tẹ̀ ẹ̀ sọ. èsì tí náà ṣe lè tó báyìí the same person tẹ́ ẹ gbà lọ́fọ́rítì tẹ́ ẹ ń ka fatuwa rẹ̀ táwọn ẹ̀bá dé fatuwa náà rẹ̀ ṣẹ̀gbẹ̀ báàs ṣẹ̀kọ̀fẹ̀ míì nínú ojú ìwé kejìlá ìdíkẹ́ẹ̀dógún. ṣé màá from the same ọ̀rọ̀ yín wá from the same source nínú gbogbo àwọn bàbá yìí nísìnyí tó yẹ pé ẹ ẹ disregard next guy mo sọ ní ìdẹ́ẹ̀dógún wọn kò sí ṣe fẹ́lẹ́gbẹ́ kankan wọ́n fight Sheikh Al-Albani seriously wọ́n fight Sheikh Rabi Al-Madkhali nígbà tí problem ọ̀tọ̀ tó wá ṣẹlẹ̀ Sheikh Al-Albani gangan fún rẹ̀ gan wà fákan Sheikh Rabi ìgbé Sheikh Rabi o bó ṣe bó ṣe tẹ́ńpẹ́lẹ́ mọ́rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn oníbídà sheikh Albani kan advice pé kí sheikh Rabi ibẹ̀ díẹ̀ ni wọ́n ní kó wọ́n ní kó wọ́n ní kó dákẹ́ tí ẹ bá sọ̀rọ̀ àwọn sheikh Rabi yẹn ikhwaniyya ìbóyá wallahu alam tọ́nà ò bá lóru wọn sábà bí sẹ́ni tí ò bá máa sáwọn tó lé tààrà àwọn rádàdà ó kàn máa bilẹ̀ lọ́nìí nígbà tí rosette robin jáde pé àní gbogbo ẹ̀kọ́ àníyàn ẹ̀sẹ̀ àní nọ́nsẹ̀nsì tó expose wọn kùtùbíyà ni ẹ̀kọ́ àníyàn ni tó sọ mọ́ náà jẹ wọn tó bí kì í ṣe mọ́jẹ̀mú àwọn onímọ̀ onígbé ká máa kojú bọ́ ohun tó ń lọ káàkiri láwùjọ onímọ̀ ní ní tó fẹ́ ṣe láwọn àfáà ni mò ń sọ o tí n bá sọ àwọn onímọ̀ bí àwọn ṣe bá ṣe ṣe fẹ́ ìmí ẹni rahmanulah kan kò sí tó kà ń gba pé àwọn ọmọ ìyá wa ń chẹ́ńchín à tẹ́ bá wá sọ wọn pé eh, àwọn ọmọ wa ní chẹ́ńchín à àwọn ọmọ akínní kan tẹ́ bá sọ yẹn fún ìwọ̀n bá tẹ́ bá sọ fún wọn wọn á gbèdàjọ ìdílé lórí. bọ́dá wọn ni àwọn ṣé òkú dẹ́kun àkọ́rẹ́ kí ló bẹ̀rẹ̀ kó kọ́rẹ́ǹtì ṣe kí ni wàhálà rẹ̀ pẹ̀lú kó kọ́rẹ́ǹtì tó ń bẹ́ẹ̀lẹ̀ lásàmẹ́ǹtì ṣùgbọ́n tó bá ti mọ̀ ọ́ tó bá ti tà sọ́wọ́ ẹni ṣe kàlà kan sọ pé ẹsọ fáwọn ará Palestine kí wọn wulẹ̀ fa wàhálà kankan mọ́ ẹjọ́ wọn ṣe jẹ́ wọn gbẹnu ẹ̀ sọ́hùn ok ẹnìkan sọ recently mo kà ní mo kà ní group kan ní social media pé wọ́n ní bóyá mi mọ mi mọ mi mọ media organization yẹn tán àbí gọ́ọ̀gù ó dàbí gọ́ọ̀gù ti delete Palestine lórí world map ẹnìkan wá rèézà láàmì pé ní ibi tí Palestine wà kí nínú Israel wà mẹ́ wọ́n delete Palestine ẹni wá ní káwọn mùsùlùmí boycott ká boycott gọ́ọ̀bù àwọn yóò sì fẹ́ dára wọn láàmú kí ni ti di oríṣẹ́ ìbẹ́ ti ẹ sọ ní ìsìn ìkànnì dára yín láàmú òkè ní sèyí gbàdí Sheikh Al-Albani sọ fún yín pé ẹsẹ̀ ìdíra kò bẹ̀ kí ni wàhálà yẹ ẹ̀yìn òkú bóyá pé báwọn ọ̀làmọ̀ kan fẹ́ mọ́ ẹ jẹ ọkà àtọ́ bẹ́ẹ̀ ni ni wọn fẹ́ jagun wọn ni àrò ah, ti dá ẹ mọ̀ já lọ. almuhim kò ní pé ntẹ́yìn ó fi mọ̀ pé sún nílò òun ó ní pé téèyàn kì í bá sympathize pẹ̀lú pẹ̀lú kìnnì lẹ́nu pé wọ́n sọ wọ́n ní àwọn boko haram tó ń di kìnnì yìí gbogbo àwọn ẹlẹ́dẹ̀ sí gbogbo ọ̀nà ń kọ́ọ̀lù fún islamic state nígbà tí boko haram dé ó yẹ kẹ́ lè join wọn gbogbo yìí sì ní islamic state ni abẹ́yìn ò mọ iye ọjọ́ tó àlùsọ islamic state láì lè sí ni ẹ̀sọ́ adákẹ́fẹ́ àbáwọ̀ ilé ní ìsìn náà táwọn náà wá sọ́jà àbá táwọn sọ pé sultan ò kí ń ṣe sultan mọ́ ṣé bí gbogbo iná yìí tẹ̀ sọ pé tó bá yẹ pé Islamic State gbogbo àwọn ọmọdéjẹ̀mú yìí tẹ̀ kàkalẹ̀ ń jọ sí ó ti pé ṣé kò pé sára Baghdad ni àbí kò pé sára àbí kò pé sára Shekau àti Al-Barnawi ní ìsìn kó tẹ̀ fún wọn tó ń fa ẹ náà lọ́wọ́ Al-Barnawi wọ́n ti declare al láti headquarter Shekau ní ara o ọlọ́run bẹ láyé ọsẹ mọ́nà àjùnú ṣé lànà ọ̀nà tó rẹ ọlọ́run confusion ok what am I going to replace as Baghdadi now all <laughs> the confusion so ẹni tó bá fẹ́ jẹ́ sún ní dábàá ní sọ̀rọ̀ fẹ́ẹ́lú ó ní sympathize pẹ̀lú wọn pé kó wọn máa dọ́gbọ́n kó máa ṣe kíní kan kó máa ṣe kíní kan nǹkan kan طيب سادسا الاعتدال ما بين الجفاء والغلو والإفراط والتفريط ó ní àwọn alùsùnà wàlìjàmá wọn máa ń wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀lẹ̀ ìjàfà láàrin àìlákàsí wàlìgbòlówé àti kọjá àlà wàlìfọ́rọ́tì wàtàfẹ̀rẹ̀ àti àṣejù àṣejù ọlọ́bàá ni wàkàdá àlìkàjà àlìnáàkùn ummatan wasata anabi wa muhammad sallallahu alaihi wa sallam ni iyyakum wal guluwa fi din anabi ni ẹ jìnnà sí àṣejù nínú ẹ̀sìn bẹbára sunna wal jamaa àwọn ò ní ṣàṣejù wọn ò ní ṣàṣejù tó nínú àṣejù ló wà kí ni ọsọ yìí pé gbogbo mùsùlùmí tí ò bá jàjẹ á lé nìkan sí mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí Usama bin Ladin gẹ́gẹ́ bí wọn fi ń tẹ wà áyìnàhù wọn jihadu wal yawm òun àti jihadu ẹ̀dá ní tí mo fi sọ pé sẹ́ńtà ìgbà tí mo sọ wípé ó yẹ káwọn ẹlẹ́gbẹ́ yìí ó yẹ ká lọ support Boko Haram wọ́n bá wà sincere. ìgbà tó sáwọn bùnà lè fa gbogbo wàhálà rẹ̀ kójú ọmọ ẹlòmíì ò tó là ibi òsán bùnà lè ní ṣe kòwé sí jihad ní jà àwọn ọmọ ìjà mo fẹ́ jẹ́ ìyá yìí ní lọ́rin lórí ọ̀rọ̀ Osama lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Faisal àwọn èèyàn wọn yìí ó fìtínà làwọn boys yìí ẹ wò gbà yẹn dẹ̀ ni àìmọ iye brothers tó bímọ tó sọmọ ẹ̀ ní Usama kìí ṣe torí Usama fúnnu Zaid hibu rasulu inna lillahi wa inna ilaihi raji'un ṣé rọ ni mi Usama tán ẹ tó bá sọmọ ní Usama láti ìyá two thousand wá sọnù òkè báyìí two thousand and one wá sọnù òkè báyìí. Osama bin Laden ni ọ̀pọ̀lọpọ̀ wọn lò kìí ṣe Osama bin Zaid hibbu rasulillahi sallallahu alayhi wa sallam ibnu hibbi rasul anabi nífẹ̀ẹ́ bàbá bàbá kú anabi transfer fẹ́rẹ̀ completely sórí ọmọ nígbà àwọn sàbí máa ń fi òpè tí nǹkan kan bá wà tó dídí court téèyàn ò lè gbà lọ́dọ̀ anabi Muhammad tẹ́ bá dẹ Osama sí lórí lọ́jọ́ pé dà anabi kú sallallahu alayhi wa sallam abubakar siddiq radiyallahu anhu ó tún fi usama yẹ ẹdọọgùn àwọn sábẹ wọn gba usama yìí kéré abubakar sọ ma pé anabi ò ní nífẹ̀ẹ́ nǹkan kan àfi kébí náà nífẹ̀ẹ́ nǹkan rẹ anabi nífẹ̀ẹ́ ni nọtìnú làdín ni ìlọpọlọpọ usama bin ladin ẹlọ ẹlọ gbọrọ wọn tí wọn sọ pé usama bin ladin wọn ń kírẹ́dìtì wọn sọ ń tẹ̀sí wọn dọ́dọ́ sọ̀rọ̀ lórí rédíò. so fìtínà ní nǹkan yẹn bẹ́yìn alìjàfà kí wọ́n lọ́wọ́ gbogbo wa nàfẹ́ ọ̀làám kálukú dàjà àdínẹ́sìn wàlá ẹ̀mọ yẹn àwọn bá kan sọnù nígbà tá a wà ń sùkúl as far back as ọ̀rọ̀ ya two thousand and two ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí tá a sọnù ẹ̀mọ yẹn àwọn tán lọ tá a lè rí má mẹ́mẹ́ta wàlẹ́mìyẹ́ zu wàlẹ́mìyẹ́ hajj bíi nafsa máa tàmì tàtà jà ilé ìyá àwọn àdéhùn náà máa ń kàwọn àwọn ẹ̀ tó bá kú tí ò jagun. abẹ́ẹ̀tọ́ blakim àbáyọ̀mí dálẹ̀ lẹ́fẹ́ sọ ni dáwà akẹ́dẹ́mì ọ̀pọ̀lọpọ̀ brothers ní òní máa ṣẹ́gà blakim àbáyọ̀mí subhanallah àwọn èèyàn ti lọ wàláyé ọlọ́run ló la nàìjíríà yìí o ọlọ́run ló la nàìjíríà yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní hikma fún gbogbo nǹkan tí máa ń ṣe ọlọ́run bá mọ́sá àkẹ́ arákùnrin yẹn lílọ rẹ̀ náà fi khair torí pé èkánú àwọn tá a lè pè ń dájú níjókòó ìgbà tí mo sọ pé lílọ rẹ̀ pé fi khair dáadáa wà ń bẹ̀ wọ́n mírí wọ́n mọ̀ túnmọ̀ yẹn wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ lọ́símọ̀ yẹn bá pẹ́ díẹ̀ sí ó kápẹ́bù àti ṣe jà wọ́n ọmọ iṣẹ́ làwọn ṣèkáwó ọmọ làwọn ṣèkáwó lè bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn eléyìí wọ́n sọ tọ́ rẹ̀ fífi òun mọ̀ báyìí ni o mo mọ̀ tára ẹ wo àdánwò yẹn níṣẹ́ kan sọ pé jihad ẹni tí wàá ti ka jihad no jihad no jihad inshallah jihad inshallah bí àbí ṣe last year ni àbí this year náà ni màbáyá máa rántí òjò ràn jọ ẹ̀ nínú bí tí mo ka kankan nínú tíra sheikh alhalami nípa àwọn khawarij tí mo ní brother kan pè mí tí ò bá ṣe yé àrẹ minutes lórí fóònù ẹmọ tí báyìí fẹ́ lọ wàhálà báyìí fẹ́ lọ sọ́dọ̀ àwọn isis isis later wọn orí èdè àwọn ọmọ skul ni mo bẹ́ẹ̀ rẹ́ orí èdè àwọn kí ló ka kẹ́nikẹ́ni kan so credit ẹ̀ tán mo tún tún pè é ó take me home mo farabalẹ̀ mo kọ́kọ́ kí fún yánnayànna ó farabalẹ̀ mo fẹ́ lọ kíníkíní wà lẹ́kọ̀ọ́ pé a month lẹ́yìn yẹn ó ní pọfẹsọ abdulhafiz ọládọsù ní ui ló kọ síta pé kan nínú àwọn ìkan nínú àwọn ọmọ àwọn elders ni mọ which of the which of their societies ìkan náà àwọn ọmọ ó lè fi iléèwé lẹ ó lè fi join isil e àbáyísìs e ni ọlọ́jọ́ ní Daesh dawlatul Islam fi Sham wal Iraq dawlatul Islam fi Iraq wa Sham àbí nǹkan. داعش دا ألف دولة إسلامية دولة إسلامية في الشام والعراق في العراق والشام dodoro yẹn ó wà nílẹ̀ kí ló fà àtàásù kéèyàn gbarata fún ìranù wàlìjàfà alùsùnà àwọn onígbòlówó nìyẹn wàlìjàfà jàfà ò ní pé káwọn kan sọ pé àhàhà mo tọrọ ẹnìkan tó náà kọ ẹnìkan kọ rádàdà kan social media náà àwọn orúkọ àwọn promote dáwà ni ó ní Adolf Hitler ìyàn tó pa ní was he a Muslim no kìnní kan ìyàn tó pa ní was he a Muslim no kìnní kan ìyàn tó pa ní was he a Muslim no wọ́n á ní ìtàwọn tá a máa ń sọ pé jihad meanwhile ti jihad means ni struggle struggle against evil struggle against corruption struggle against kìnní kan oppression jihad lọ́dọ̀ tẹ̀ ní adáwọ̀ àlìjàfà jihad. <laughs> jihadu bẹ bimaana alikitan pé ká jà tàbá tó tẹ ọdún gbogbo tá àná bisimilá asálá ń jájà kẹ defensive wọn ní ta ló sọ fún ọ bẹ́ẹ̀ àmọye offensive ṣùgbọ́n tá ló sún náà ń sọ ni wípé jihadu wà máa ṣòro pẹ̀lú àwọn ọmọ jẹun anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni alimami jonna. yuqatalu wara'a ìmáàmù ni ọlọ́ọ̀bá máa ń lo ìmáàmù gẹ́gẹ́ bí gàgá nítorí pẹ̀lú ẹ̀ka ni pé tí bá ti wà kì í jẹ́ kí àdánwò k'i bá ọmọ mùsùlùmí anábà ní yuqatalu wara'a lẹ́yìn ìmáàmù láti máa ń jà lẹ́yìn ìmáàmù láti máa ń jà ó túmọ̀ sí pé láàbùdá ìmáàmù a gbọ́dọ̀ rí imam ká tó lè jà jihad a wà bẹ̀rẹ̀ pé mani wà ní imam ni ó tún tẹ́ kọ́ wa lọ sínú bòmí ẹnu sultan àwọn kan náà fẹ́ jà jihad ní nàìjíríà a sọ pé la sultan una una lam yu'lin al-jihad lam yu'lin al-jihad sultan nàìjíríà ò ṣe ìlànà jihad anabi sọ pé al junna imam yìí ni junna yuqatal wara'u tẹ́ẹ̀ bá fáìtì òun lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ẹ fight pẹ̀lú instruction rẹ̀ ni nígbà tí ibùdó tèmi abẹ́jà jáde tiẹ̀ ibùdó tèmi àṣekínni ó kọ̀ help ti olórí ó jẹ́ kó rírí sí i fún nǹkan yẹn ká tó da jihad àwọn tata gbogbo nǹkan yẹn Salahuddin Al-Ayyubi tẹ́ mọ́ rẹ̀ fáàsì òun gẹ́gẹ́ fúnra ẹ̀ gẹ́gẹ́ ní khalifa nítorí yẹn ó kú ọ̀fẹ́ àwọn èèyàn tẹ̀lé gẹ́gẹ́ àwọn mùsùlùmí láti jẹ́ pápá sọ̀lbìyìn gbogbo yẹn lè ka àkíkọ rẹ̀ ẹ̀ mọ̀ wá chẹ́ǹjì ẹ̀. àwọn kan àṣejù àwọn kan àṣetò a lè súnà establish pé jihad ń bẹ anabi ni omi ọ̀tún àna qatila an-nasa hatta yashhadu an la ilaha illallah tamasa arkan islam anabi ni fa idha fa'alu dhalika asamu minni dima'ahum wa amwalahum إلا بحق الإسلام وحسابهم على الله تعالى جهادهم بين يقولون كداسين ṣùgbọ́n ó ní má jẹ̀mú kí ni má jẹ̀mú nínú má jẹ̀mú ìgbé báyìí sọ òun ní ìmáàmù ẹ̀ẹ́dùn náà tó wá fẹ́ lọ sọ pé àwọn ọmọ yàrá ní kíní kan ọmọ yàrá ní Chechnya ọmọ yàrá ní Palestine ọmọ yàrá ní lọ́sàn lọ wọ́n sọ wọn pé al-jihad lam yata'ayyan jihadu ní jihadu sọ̀rọ̀ yẹn fún wa individual àdìs abúlẹ́bù nù amú inú làásù kan nínú adabul mufrad wọn lárakùnrin ọba nàbà muhammad sallallahu alaihi wasallam ya rasulallah wọn ni wà nàbà sallallahu alaihi wasallam àbúfẹ́ jáde náà wàtàrọ́tù àbáwáyà yẹ̀kìyàn mọ́tà tó fẹ́ jáde ńlẹ̀ bá mi àti má mi orí ẹ̀kún wọn wà tí mi jáde ńlẹ̀ kí làwọn ti sọ anabi irje ilayhim padà sọ́dọ̀ fa adhik ima kama abkaitahum lọ mú rẹ́rìn lọ jókòó tì wọ́n ó mú rẹ́rìn jẹ́ bó ṣe mú ọ sọ́kàn brọ́dà tó wá wà fún ọdẹ́lẹ̀ yunifásitì ó lòun lọ sí Afghanistan àdúgbò tí màá rẹ bá gbọ́ ṣé yóò sunkún ni àbí yóò rẹ ibi tí sàlàfíà wà dùn anábì kò béèrè lọ́wọ́ rẹ̀ àbí so imagine that ti sàlàfí wa balance tiẹ̀tiẹ̀ pé one nǹkan méjì ń ṣe ọ́ báyìí o number one your parents are not in support ìyẹn dẹ̀ ti tó lẹ́sẹ̀ fún ẹ number two no imam has chosen you àbí ẹlẹ́kẹ̀ta gàtúwà. Number three, you are not fighting under any imam, under the supervision of any imam. Mẹ́kẹ̀ta a dọ̀làlà ni. Bọ̀tùlé tọ́bárí ra wọn tẹ́ bá rẹ̀ tó kú nígbà gbogbo wàhálà wọn ní Afghanistan yẹn lọ́pọ̀lọpọ̀ gbà tọ́bárí rẹ̀ tó kú báyìí láti chẹ́chí àrùn tiẹ̀ fún ojú. Ẹ̀ ṣẹ̀yìn ni wọ́n demonstrate ni ṣẹ̀yìn àṣẹyìn kìíní kan wọn lè mọ straight mísírọ̀ náà dẹ̀ ti kó kínní náà ti kó fáírọ̀sì yẹn tó gbogbo àwọn náà bá wàhálà Jamal Abdul Nasir lọ tó fọ́ gbogbo olórí dànù tó bá ti kú bá ṣàhídù ni wọ́n lè mú wọn straight ni on right of sun pálapàla yẹn náà ó sùn gbilẹ̀ láyé tó ti bẹ́ẹ̀ náà Wikipedia sọ pé gbogbo àwọn táwọn sọ yẹn náà ó sún ní wọ́ọ̀dù náà ni wọ́n bí lọ́nà sí o wọ́n sàbẹ̀ án ẹlẹ́kẹ̀dẹ̀ anáwó láyà wúlò náà fi àhàdì min àyèmátìhìm hátà yàtẹ́kìlù fi ilẹ̀ ìsìnà wọn kì í kọjá àlà nípa kankan nínú àwọn àfa wọn àwọn àlùsùnà wọn kì í kọjá àlà wọn kì kan nínú àwọn onímọ̀ wọn kọjá àlà hátà yàtẹ́kìlù fi ilẹ̀ ìsìnà tí wọ́n fi gbà pé kò lè ṣe mistake bí ṣe hàn bí sufi bíi tẹ̀blík àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn tán àti àwọn ìhùwà níyà yìí náà ti rẹ pé àwọn náà ń dọwọ́ ẹ jẹ́ kí any of them ní nàìjíríà yìí tó ti believe pé circumstance nàìjíríà require kẹgbẹ́ wà kásìkò for the sake of argument ẹ á agree ẹ jẹ́ kí any of their leaders ó jáde kó kàn wá ń sàlàyé fún wa ǹjẹ́ Hasan Albana ǹjọ́ ta ko àkídà láwọn ààyè kan àbí ó ta kàkídà ǹjẹ́ Sayyid Kutubu ní ǹjọ́ ní àwọn àṣìṣe àbí ó láwọn àṣìṣe ẹ̀mí kẹlẹ́ bí ó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí olórí ẹlẹ́gbẹ́ ẹ̀kọ́ lórí tàdọ́mù ní masalan kó wá ṣàlàyé fún Hasan Albana nàmúdàjà kó wá sọ pé àkhtau al-aqadiyya àkhtau hasan al-banna al-aqadiyya kó wá sọ̀rọ̀ ìbáwí àwọn mistake tó takò àkéyídà hasan al-banna ṣe torí pé o sábà pé àwọn èèyàn ń lo ìwé hasan al-banna káàkiri gbogbo àgbáyé torí pé lọ́dọ̀ tiwọn àwọn táwọn bá ti gbà pé directly àwọn àfa àwọn ní isma wọ́n fi lè pè wọ́n ní kọ́bà mi tí wọ́n fi kọ́bà àwọn ṣùgbọ́n àlùsọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ kí ló bá sheikh bin baz rahman allah sí tíra ni fẹ́ẹ̀ tó di sixty pages tó fi sọ àwọn al-aqta'ul aqdiyya fi Fath al-Bari Ibn Hajar al-Asqalani wọn ò sọ lábẹ́ ilé àwọn tí nájà rẹ̀ náà kọ́ ló ń sàn ní kò sí lọ́sọ̀ tájú. alùsùn lè ṣètò wọn bẹ́ẹ̀ tó gbé wọ́n ṣe lè nasihatun lillah wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimin wà á mọ̀ Amati. lójú tí yẹn bá lọ sórí àwọn kọ̀nàwá àti tó jẹ́ ti sàlàfíà ẹni tó bá jẹ́ láìmọ̀ kúrò kó ń jà ní. níjẹta àwọn masáìlú míì tá a ti kàkàkàkà ọmọ kan wọkọ̀ náà ti mú ọmọṣọ́ àwọ̀ bẹ́ẹ̀ ẹnìkan wá kó àṣà ọ̀rọ̀ ó wá mú ọ̀rọ̀ wá lórí jawazu dukhulil haidul masjid mo sọ sọ gbogbo àwọn màṣáyéèkó wa ní sọdíyà ṣẹgbẹmbà ṣẹkọ fẹmíìn àwọn bàbá bàbá ńláńlá yẹn táwọn aládìná tó dáìmọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sọ wọn kọ́rọ̀ wọn wá nípọ̀ náà tún mí <laughs> nígbà tí wọ́n fẹ́ dá àwọn ọ̀rọ̀ yẹn padà six pages làwọn eléyìí kọ àwọn eléyìí kọ sixty one pages. wọ́n kọ sixty one pages kí ló ṣẹlẹ̀. àwọn ilé kan six pages àwọn ilé kan sixty one pages àfa nígbà mo kà débi kan ẹ lọ nǹkan mi wà lẹ nǹkan mi wà lẹ o torí pé nǹkan dẹ̀ ní nísìnyí gbogbo àwọn tó yẹ pé for and against yìí o gbogbo wọn náà mọ̀ ṣáyé kó wa ni wọ́n o ṣùgbọ́n kí làwa kì í ṣe pẹ̀lú wọn àìlè wọn àìgbé wọn kọjá àlà lọ́jọ́ pé nísìnyí máa rí ẹlòmíì tó ń gẹ́jẹ́ tọ́lé bọ̀lẹ̀ àìlú the only thing that kàlẹ́ máa ń ṣe òní pé kàn máa ṣe dìfà kàn máa dìfẹ́yìn nígbà sẹ́kù fẹ̀mí sọ pé kò sí tó burú níbi ọ̀rọ̀ picture wọ́n bá bí wọ́n lè pèsè tó bá jẹ́ ti dékọ́rọ́ tó bá pẹ́ a fi ń ṣe ìrántí ń kọ́ tó ń jẹ́ bí remembrance wọ́n ní kò dáa wọ́n ti wáyé pé èèyàn fẹ́ fi ṣe kíní yàtọ̀ kò dáa gbogbo possibilities wọ́n cancel ẹ̀ tó ń ti pé wọ́n sọ pé ó wà mọ̀ báàkù gan fèlà asset àwọn tulabul ilmi wal mashayikh àwọn náà gbà wọn ní ara fìlà asli kò kéṣe ọba kò dá nínú kéèyàn fi máa ń mọ àwọn alùsùnà jamaa ni so ló jẹ́ pé wọn kì í ṣe tààsù pẹ̀lú àáfàá kankan tí wọ́n fi rò pé kò lè fọ́ọ̀lù gẹ́gẹ́ bí àwọn ṣíyà àwọn ṣíyà ni àwọn sàábé ṣíyà fọ́ wọn mọ́lẹ̀ àwọn àyíǹmọ̀ àwọn tí wọ́n táwọn sàábé kódà wọ́n gbé wọn pàtàkì jànábì gan lọ àbí sufi lẹ́tẹ̀ fẹ́ sọ ń tẹ̀ ó wà lọ́dọ̀ àwọn sufi wọ́n sọ pé man qala li shaykhi lima la yuflihu abada táàfà rẹ bá ṣe nǹkan tó bá kúrò rẹ pé wáì ó lè jèrè láéláé má tí ẹ̀ bá fẹ́ jẹ́ sufi yóò gbà yẹn má ni in ihtada shaykh ihtada wa in dalla. tíṣẹ́ kò bá mànà ìwọ náà mànà tó bá fi sọnù ẹjọ́ sọnù lọ ni àwọn ìbéèrè àwọn ìbéèrè ìkan náà step moms mi nígbà tí dáàdi wọn kú mo sábà máa ń sọ̀rọ̀ ẹ̀ abúláyé olódo nígbàdàn ẹ̀ tó wà lẹ́nu ọjọ́ abúláyé olódo olódo abúláyé olódo muslim wọ́n á ń sọ̀rọ̀ níbi òkú step mom yẹn wọ́n á ní kan náà àwọn ẹni ọlọ́run lọ́jọ́ kan èyí bí àwọn ẹni ọlọ́run kí ló fà sí àwọn fìṣẹ́ fìṣẹ́ ṣe kí ló fẹ́ ṣe step one mi níyàwó step step one mi bàbá wọn wọn níyàwó mẹ́ta àlàkótó kò ṣéwù sí nílùú Ìbàdàn yìí àwọn kan máa sọ pé ẹ mẹ́fúnná wà fún náà sọ̀rọ̀ bá ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ìbá ti jẹ́ ṣéwù tó bá ti wà fún bàbá yìí ìyẹn béèrè pé kí wọ́n ṣe o tí ẹ bá ń béèrè ó fẹ́ kán àbùkù ní ẹ o wọ́n á sọ̀rọ̀ pé ṣéwù kan wá ń lọ nínú odò kan ṣe ń lọ wọ́n débi ìlú tán fẹ́ lọ kò sọ́kò ju omi mọ́ àṣẹ ò bá dà a fẹ́ lọ anita fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn anibukata ta fẹ́ gbọ́n lódì kejì ṣé ò bá bọ́ nu omi ṣẹ́kù wa ń sọ fún ọmọ pé èmi ò máa fàyà Allah wọ́n máa fàyà ṣẹ́kù wọ́n máa lọ ṣẹ́kù fàyà Allah ya Allah ya Allah ọmọ tó sì fàyà ṣẹ́kù ya ṣẹ́kù wọ́n dàbí náà dáa ní ọmọ tó bá wù pé ah ẹ̀gbá ẹ̀wà ọlọ́ọ̀ tí ṣé ògán pé lọ́ba fàyà lọ́mọ tó nà máa fàyà aláwọ̀ padà. orí àwọn ọmọdé àti gbálẹ̀ o. àdéhùn ẹni ni wọ́n sọ pé benefit yẹn ní tó jẹ́ kí n máa káàdùn sọ pé benefit yẹn lákàkà nínú tírà Barbahari rahimahullah ta'ala. bọ́n ma kí wọ́n sọ ń fàyà aláwọ̀ padà báyìí bẹ́ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí máa tẹ̀rẹ̀ àfọ òun lẹ́yìn rẹ̀ ọbẹ̀ afá mi ẹ ṣàánú mi ẹ foríjì mi ẹ ṣàánú mi ẹ foríjì mi. wọ́n ní afá wa wò lẹ́yìn pé ebi àlọ́nà pé máa fà ọwọ́ ẹsẹ̀ tún wọ́n pè é aṣẹ́ ẹsẹ̀ wàá sọ afá mi padà láti wàá sókè odò òun establish pé wọn kì í bi àwọn ẹni ọlọ́run inú sẹ òun ló pé àfẹ́fẹ́ máa fọ́n ti pé bàbá tí wọ́n ń jọ̀sán ní ọ̀rọ̀ mọ́tò kò ti kọ́ bá gbogbo ẹ̀gbẹ́ àní sábà ti pín lẹ́nu ọlọ́run irú àwọn fọpọmọyọ táwọn kan náà fẹ́ dà mọ́nú ẹ̀sìn yẹn àbí tẹ̀kíníkì tó ti ẹ̀dà pé ọlọ́run ní gáìdì àwọn ẹ̀dá ìdáyà ń sọ̀kalẹ̀ fáwọn ẹ̀dá sí ó ni, ìdáyà pé ọlọ́run máa ń gẹ́ ìdáwọ̀ ẹ̀dá sí àwọn táyì sẹ́dá sí ń kọ́ ta ní gẹ́ ìdáwà ṣèyítọ́ nàbí. so eléyìí alùsùn náà jàmọ́ a wọ́n ní wọ́n kì í kọjá àlà nípa àwọn àfa wọn wọ́n ní Ibn Taymiyyah rahimahullah ta'ala Ibn al-Qayyim sọ pé sheikhul islam habibuna inú tèmíyà yìí inú àpáyé máa ń sọ pé ah, a àmà nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ àfáwà àgbàmánì wọn ni wàlẹ̀ hàpù àhàbù ilé ìnà mi ìbò ṣùgbọ́n òdodo a nífẹ̀ẹ́ òdodo Sheikhul Islam inú tèmíyà lọ. ntẹ́bi máa lù súnà al-jamaa ni àwọn òlẹ́ni kankan àwọn tó máa ń gbé kárí nítorí pé al-muwalat wal-mu'adat inda ahli sunnah wal-jamaa asàlàfíyìn lillahi ta'ala ìṣọ̀rẹ́ ìṣọ̀tá lọ́dọ̀ sàlàfíyà lórí tọrọ wọn lọ́dọ̀ pé àwọn máa ń sọ̀rẹ́ èèyàn níwọ̀n bá bó bá ṣe sọ̀rẹ́ ọlọ́wọ́n bá àtànábì wọn wọ́n máa ń sọ̀tá èèyàn níwọ̀n bá bó bá ṣe sọ̀tá ọlọ́wọ́n bá àtànábì ẹni tó ń àwọn ọmọkè um ó alamu nnaasi bil haqq wa ó um alamu nnaasi bil haqq wà arhamun nas bil khalq táwọn sàlàfíà alùsùnà àwọn ni wọ́n dá òdodo jùlọ ni wọ́n dá àmì jùlọ àwọn náà náà sì láàánú àwọn èèyàn jùlọ àwọn náà dá òdodo wọn jùlọ àwọn náà náà sì láàánú àwọn èèyàn jùlọ naam sàmínà oní ẹlẹ́ẹ̀kẹjọ anáwó eléyìí náà lágbára o yóò gèdó na alàlbìdà wọn máa hẹ́ tàwọn bìdà gan wọ́n lillahi bi mujaadatihim nínú tí wọ́n sì fi máa ń sin lọ́hùn nígbà tí wọ́n yan náfìlà tí wọ́n ti láwà Qur'an lọ́dọ̀ wọn náà bíi bẹ́ẹ̀ náà nìkan máa gbógun ti àwọn bídà wàbáyá ni hàlì àti kan máa ṣàlàyé àwọn ìṣesí wọn wàbídà ìhìn àtàwọn bídà tí wọ́n kó sí hàtà yàkùdárò hànàs wọ́n yàkùdárò hàn táwọn èèyàn ó fi sọ́ra fún àwọn nǹkan táwọn èèyàn kó sí yìí tí wọ́n sì sọ́ra fún àwọn oníbídà yìí ẹ̀gbọ́n tí Abdullahi ibn Abbas radiyallahu anhu ẹ̀gbọ́n tó sọ ni wọ́n ló ní wọn ló ní laysa ala wajhil ardi ahadun ahabba ila ash-shaytan halaka minni ó ní kò sí ẹnì kankan lórí ilẹ̀ tó yẹ pé èṣù fẹ́ tó parẹ́ tó ju èmi lọ Ibn sọ pé ó ní yuhdathu al-bid'a fil mashriqi wal maghrib ويحمل الرجل إلي فإذا انتهت إلي fọmáàtù àlùsùnà oníbídà kan bá dálẹ̀ ní east ti west ẹlòmíì wa máa rú yẹ bọ̀ wá sọ́dọ̀ tèmi tó bá ti dọ́dọ̀ mi báyìí màá kàn fi súnà owó bídà yẹn àwọn oníbídà wọ́n ti rú ẹrù àjàgà wọ́n ti gbá àjàgà sí jìkà wọn wọ́n ti rú oríṣiríṣi ẹrù tó bá ti débi súnà báyìí ẹ̀ka kanṣu gbogbo ẹ̀yìn fáàpì tó yẹ ní sinmi àti pé ah ọlọ́run wọn lára wípé ó ti pé forty years lẹ́yìn tó yẹ pé jáàlá tó kà mọ́ lè mí kò dé lọ́dún ẹ̀ lójúmọ́ ọlọ́mọṣẹ́ àgbàdúrà ni táàmì sọ́nà kaba rẹ̀ kínú náà o yóò ní wàláhì ẹ̀ nílàdẹ̀ ọkàn tẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run lórí ìpínlẹ̀ sẹ́yìn fún wàhálà rẹ̀. tàbí ẹni tó ṣe gbogbo ẹni tó ṣe gbogbo wàhálà láyé tó ń sọ ń gbọ́ ẹ kí ni kàtó ni á. Ah, الله أعلم تعصيا ولذلك مع السنة والجماعة عنايتهم بالعقائد عنايتهم بالعقائد tẹ́bá máa pé èèyàn òun súnlẹ̀ ní عنايتهم بالعقيدة bí ẹgbẹ́ kò stọ́pìkì mi láyé ju ọ̀rọ̀ àkídà lọ ni pé àwọn alùsùnà wọ́n máa lákòólé kan àkídà púpọ̀ wọ́n lákòólé kan àkídà púpọ̀ wàtàkìdìmùhùn láha alẹ́lfàdọ́ il àwọn dẹ̀ máa ń dé ọlá fún àkídà ọ̀rọ̀ àkídà àkídà àkídà àkídà nǹkan báyìí ní ìgbàgbọ́ nǹkan báyìí ní kìí ṣe ìgbàgbọ́ nǹkan báyìí ní manhaj nǹkan báyìí ní kìí ṣe manhaj ó ní wàtàkìdìmùhùn láha wọ́n dẹ̀ máa ń tì í síwájú alẹ́lfàdọ́ il ju àwọn tó jẹ́ fàdọ́ ìlú lọ ẹ̀yọ́ láti ń bọ̀ fún kí wọ́n máa ṣe wí true ọlátúpẹ́ fún kí n máa ṣe kíní kan fọ́dún sọ́dákọ̀ fọ́dún jihad fọ́dún kíní kan wọ́n á ti ọ̀rọ̀ aláàkídà tó àwọlẹ̀ ń lọ́kàrùn àdàpọ̀ kí ló fà á anábìwá muhammad sallallahu alaihi wa sallam nígbà tó dé mu'az bin jabal lọ sí yemen kí ló sọ fún ó ní innaka ta'ti qauman ala kitabin faltakun awwala ma tad'uhum ilay shahadatu allahi la ilaha illallah lọ́gẹ́ ní bá lọ wọn kọ̀nà wá tó jẹ́ ti alùsùnà wal jamaa tí wọ́n bá ń ṣe dùrúsù mẹ́wàá tí wọ́n bá ń ṣe dùrúsù mẹ́wàá méje àbí mẹ́jọ ó fẹ́ jọ lórí àkídà níbẹ̀ méje àbí mẹ́jọ ọjọ́ thursday lèmi àti abusumaya ń sọ wọ́n ní ah, wọ́n ní àwọn ará uk yẹn barakallahu fihim àwọn brothers yẹn wọ́n ní àwọn tíran yẹn àwọn ojoojúmọ́ làwọn ṣàmì ń yun ka usulu sita hun ka usulu thalasa hun ka barbahari hun ka usulu sunna hun ka sharu sunna àwọn táwọn máa kàn yẹn tí wọn àkídà yẹn àkídà tó tawhid ní tẹ́ mọ̀lẹ́ta wọn máa kàn yẹn lọ́wọ́ jẹ́ pé ẹ̀sọ̀ kan fún wa náà mọ̀ṣáyé kò sàlàfíà tí ò kọ ọ̀rọ̀ lórí àkídà ẹnu tẹ́ fi mà pé sàlàfíà lè pé kó ti ẹlòmíràn pé mo rí bra kan tó wọn pé ustaz ẹ̀ náà sọ̀rọ̀ fíkìwò ọ̀rọ̀ fíkìwò ọ̀rọ̀ akídá yìí kèé yé mi náà wà lẹ́nu rẹ̀ kèé yé mi náà akídà làkọ́kọ́ nítorí pé nísìnyí tí o bá sí akídà tó yanjú ìbádàgbọ̀n níwà màkúbólà ṣùgbọ́n ẹgbẹ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ dùn àtúnáà ibi tán focus ọ̀nà ìgbé bí ká máa sọ̀rọ̀ fíkì tó gbé wọn mọ̀ pé fíkì yẹn ni ó máa ń káàkiri àwọn èèyàn pé a ah, ṣe bá rí masala tán fọ́lé ni wọ́n fọ́ tán ni o wọ́n fọ́ masala yẹn tán ni o ẹ̀tọ́ ń fọ́ masala yẹn tán ni ẹ fọ́ masala tán nígbà tẹ fọ́ masala tán ó sì ń pè lórí rédíò ó náà gbọ́ program kẹ́ni bá mú un lọ́ba pẹ̀lú wa ni ẹ wo ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí olórí ìbú ni wọ́n o wàláì ọ̀tọ̀ ọlọ́run ni àwọn ìjọba gbogbo owó tí wọ́n ti rẹ̀ láwọn gbà lọ́wọ́ àwọn tó jíwó yìí gan níbo gan lówó yìí wà ọ̀tọ̀ ọlọ́run àwọn tó wà ń bẹ́yìn náà Buhari gan táwọn pé yóò ṣe kíní kan ṣe ká wọ́n sì fọ́ mọ́sálà lánàá mọ́sálà wọn lè fọ́ akílẹ̀ lárùsùnà kọ̀kọ́ yẹn dú ìyẹn ló dẹ́kun kò sí bí èèyàn sì já lùsùnà ní balẹ̀ tọkàn rẹ̀ ní balẹ̀ eléyìí lè díṣẹ́ twenty six ẹ̀wọ̀n tó wà mẹ́rin lábẹ́ kà mẹ́rin nínú ẹ̀ náà ni pé àwọn alùsùnà wà jẹ́mọ́ àti báfíìmù wọn àwọn kì í ta alákọ̀ pẹ̀lú ṣubuhat ẹ̀ni alùsùnà kama kama tẹ̀lé ìrújú káàkiri nínú àpẹẹrẹ náà ni tarkul khusumat wal jidal fi din ẹ̀ni rí kama jiyàn kaka ma dàdúgbò òun kama da ọgbẹ́ ọ̀rọ̀ káàkiri kó ma kà fara àwọn yàn kí kó ma ní nǹkan mi gbé kó ma mú káfíìrì lọ nígbà tí wọn bá ń mú àwọn tí wọn rí títì lẹ́sprẹ́sì tí wọn lọ fún kí wọ́n lọ bú kínní wọ́n sàwọn èèyàn káàkiri lórí kúfùrù bígbà tí lásìmọ̀ ń sáyàn lẹ́kọ̀ọ́ ẹlòmíì gan ní ìsìn tí ọba ti kú fún un wọ́n bẹ̀rẹ̀ gbò pé kó ti èwo inú kan. jábá ń kàlọ́ fi kùn ṣé oníwàmọ̀ ni kìtà sọ̀rọ̀ ẹ ká padà sínú tíra briefly ó ní wọ́n máa ní ẹ̀kọ́tà sọ̀rọ̀ ala sunnati rasulillah mo ti padà sínú barbari bẹ́ẹ̀ ó ní wọ́n máa ní ẹ̀kọ́tà sọ̀rọ̀ ala sunnati rasulillah sallallahu alayhi wa sallam wa ma kana alayhi ashabu wal jama'atu falaja ala alil bid'ah kulliha gbogbo ẹni tó bá dúró sórí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tó dúró sórí táwọn sàhábà wà lórí ẹ̀ falajà àlà àlè bídà ìkọlẹ̀ ha gbogbo àwọn oníbẹ̀ àbáṣẹ́rẹ́ ká pọ̀ tó yóò borí wọn ẹ̀tọ́ bá dó sọ́rí súnna falajà àlà àlè bídà ìkọlẹ̀ ha ó mẹ́rin gbogbo ẹ̀tọ́ wà lórí manhajú asọ̀hábà falajà àlà àlè bídà ìkọlẹ̀ ha yóò borí gbogbo oníbẹ̀dà pẹ̀lú kíni bẹ̀lẹ̀ hujjati wal àti èrè àlùsùn ó ti máa ń wúwo jù láti má ti rojú oníbèdè àdánù ó ní wàstàrọ́hà bàdánù hù wàstàrọ́hà bàdánù wàsálìmàlà òdìnnù hù wàstàrọ́hà bàdánù hù ara rẹ̀ gún sílẹ̀ wàsálìmàlà òdìnnù hù bákan náà ẹ̀sìn rẹ̀ yóò lálàáfíà ìstàrọ́hà bàdánù ara rẹ̀ ó sílẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ́wọ́n náà Qur'an al-Karim kí lọ́wọ́ bá sọ fún wa ọlọ́wọ́ bá ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innu al-qulub ọlọ́ni àwọn olùdàgbé òdodo wọ́n máa rí fọkànbalẹ̀ níbi ìrántí ọlọ́wọ́ bá al-Qur'an al-Karim sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam as-salatu fi ọkọ̀ àti akákẹ́hùn lásìkò káṣí sẹ́yìn ọmọ pé pẹ̀lú ìrántí ọlọ́run ọba nìkan tẹ̀tùmá ìnùl qulub ènìyàn fi lè rí ìbàlẹ̀ ọkàn tí a bá jẹ́ tó tó sọ̀rọ̀ súnà àrẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam lórí mọ́nàjọ àwọn sàhábà ọkàn rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ ó balẹ̀ wàsálì màláwò dínú ẹ̀sìn rẹ̀ náà sì ní ẹ̀sìn tí ó yege ni ẹ̀sìn tí ó yege ni gẹ́gẹ́ bí mùsùlùmí sábà sọ Sheikh Bakr Abu Zaid wọ́n ní dúró sínú sàlàfíà tó bí sàlàfíà fẹ́ ìta sàlàfíà fẹ́ wọ́n ní wọ́n lọ kíra rẹ bọ́nà hezbíyà kó mọ́ lọ wọnú kọ̀wá ẹlẹ́bọ̀dọ̀ yìí kan ká mọ́ lọ kí ó bọ́ náà dún kòtò kan wọ́n á kàn ha ẹ mọ́bì kan. tọkọ àti àwọn máa jà nínú ilé ẹlẹ́wọ̀n sì ní kọ́pírẹ́tì pẹ̀lú àáfà àfi tàbí òbá tó instructor rẹ̀ tàbí ẹgbẹ́ inshallah ń bolẹ̀ wà kú ah mo wà ní fáàmù àmì òrùn ní kẹmà bọ̀ ọ́n sínsìn ah, ẹyin àní àní òrùn ní kẹmà bọ̀ léèsì léèsì àwọn ẹlẹgbẹ́ yẹn wà láì wọn lálà ṣe wọn fún èyí kankan wọn kàn wọn máa ń tanra wọn ta téèyàn bá ó ní tó bá dó sórí mọ́nájà wọn á bá istaroha badanuhu ara rẹ̀ ó balẹ̀ ó rí fọkàn balẹ̀ wasali malawudinu ẹ̀sìn rẹ̀ gan náà ó là insha allah ta'ala olùlé anna rasulallah tó fún anabi wa muhammad kawal kò sọ pé sataftari kò ummati anabi sọ pé mo òpin wàbáyà lana rasulullah sallallahu alayhi wa sallam an-naji anábi ṣàlàyé tí ó là fún wa ń bẹ̀ fàkọ́l anábi ní ìkó là tí ó máa bá gbọ́n náà ni máa kún tó ana àlẹ́yìí wa sàmì òun náà ni àwọn tó bá wà lórí tí mo wà lórí àwọn sàbí fàáza wà ṣèfáàwó ìwòsànú kéèyàn wà lórí súnà kó wà lórí sàlàfíà ó lélẹ̀ ní ìwòsàn wàlbẹ̀yàn wàlámùrọ̀lọ́wọ́ àmì òun náà sì ni àlàyé tó wá látọ̀dọ̀ ọlọ́mọba òun náà sì ni ọ̀rọ̀ tí ò ní rújúrújú wàlmẹ̀nẹ́rù mùsùlùmí òun náà sì ní akọ́mọ̀nà tó tún wá ń ní ìmọ̀lẹ̀ lára akọ́mọ̀nà tó tún ṣe kí ni nísìnyí signpost ó ń yẹn ni abẹ́ẹ̀kọ́ kó tún wá di alẹ́ kí signpost tún wá máa tanná ṣe àgbẹ̀ nǹkan di mélòó àǹfààní di méjì ó ní kéèyàn ó wà lórí mánàjà àwọn sàhábà kó wà lórí sàlàfíyà ó ní kí nìyí ìmọ́lẹ̀ ó ní wàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ó lànà bí muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé iyyakum wa ta'ammuqa wa iyyakum wa tanattu'a arábìnrin ẹ jìnnà sí àtàmùk ẹ jìnnà sí àṣejù wa iyyakum wa tanattu'a ẹ ẹ̀sìn èyí tó dẹ́sìn àná tẹ́mi sìn yẹn irú ẹ̀ náà ní kẹ́ ṣe wa alaykum bi dinikum al-atiq ẹ̀sìn tó bá jẹ́ ẹ̀sìn original eré ìtànà bí ṣe táwọn sáré ṣe oníkẹ́ṣe ẹgbẹ́ ṣẹ́kù sọ pé wa qala rasulullah sallallahu alayhi wa sallam hadith yìí kò sí nǹkan tó wá bẹ́ẹ̀ marfu'an ẹgbẹ́ ó sọ bíútì tá à ń sọ pa sàlàfíà tó bá ti sọ tó bá ti rọ́ǹgì ẹ tètè rọ́ǹgì ẹgbẹ́ ànábì ò sọ bẹ́ẹ̀ ibi tó ti wá òun náà asabu abdullahi bin masoud radiyallahu anhu ẹni tó bá máa ń sábà ka àwọn tíra tó bá ní asaru salafiyan náà dáadáa a máa bá asaru ipa yìí dáadáa wọ́n ibn masoud sọ pé ta'allamu al-ilma qabla an yuqbar ẹ máa kọ́ ìmọ̀ kó tó di pé ìmọ̀ kò lórí lẹ̀ o ní wà qabduhu an yadhhaba ahlu kíkò lórí ilẹ̀ ìmọ̀ òun náà ni pé àwọn onímọ̀ wọ́n máa lọ. وإياكم وتنطع وتعمق وتبدع ó ní ẹ wá jìnnà sí ìkọjá ààlà àṣejù àti ìmọ̀ dáadáa dálẹ̀ ó ní wa alaykum bil àti ẹ̀sìn ẹ̀sìn bá nàìjíríà ti ṣe fáwọn sáré tó ṣe sallallahu alayhi wa sallam ó náà tó bá ṣe léyìn ẹnìyẹn ni ó là ẹnìyẹn ni kò ní kó sínú fìtínà ẹ jẹ́ ká wo tírà ẹ jẹ́ ká wo تعليق الشيخ فوزان شرح الشيخ فوزان حفظه الله ولمن ثبت على هذه الأصول العظيمة شاتري أري شاتري كن فيج لغتي أتري باين نعم شيخ فوزان ولمن ثبت على هذه الأصول العظيمة ẹni tó bá jẹ́ pé orí àwọn ìpìlẹ̀ tó tóbi lójú lórí alalkur'an ìṣesí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ àkídà rẹ̀ ìjọsìn rẹ̀ ó gbé sórí alukur'an wa ala sunnati wa ala ma kana alayhi jama'atul muslimin ó dó sórí sunna ó sì dó sórí táwọn mùsùlùmí wà lórí ẹ̀ wa wal ijma'u ala ọ̀nà ẹ̀ ni kéèyàn ó dó sórí òdodo kéèyàn ó dó sórí lànà àwọn sàhábà wọ́n lẹ́nu tó bá ṣe léyìí fa innahu yuflij alal batil ẹ̀rọ ẹni báyìí yóò borí àwọn alal batil yóò borí àwọn oníbẹ̀dà yaani ìtumọ̀ eléyìí ò ní pé kí ni ó ṣe olùyàsómọ̀hún irú ẹni yìí yóò lẹ́nu àti báwọn jà wọ̀yọ̀kúnnù máa wọlé hákó dùnà òun ni ó sì máa ródodo pẹ̀lú ẹ̀ ju àwọn lọ walau kanu kathirin kódà káwọn pọ̀ kódà kí àwọn ṣèkínni kí wọ́n pọ̀ ó ní man kana ala al-kitabi wa sunna ẹni tó bá dó sórí kitabu wa sunna wa ma'a jama'ati al-muslimin tó sì dúró sórí táwọn sàbẹ̀ dúró sórí ẹ̀ tó dúró sórí jama mùsùlùmí kágbóró Saudi ní tí ò takò jọba tó farabalẹ̀ fáwọn àfáà tí ó mọ̀ sọ fáwọn àfáà mí kìnnìkan náà kàn ń mú àwọn àbá àtọ́kàn máa jẹran wọ́n kàn máa mú juice ẹ ṣé kí wọ́n máa jẹun ṣé kí wọ́n mú juice ni yín tí yìí sọ àwọn èèyàn lè máa dá ìgbà tí Ibn Abbas radiyallahu anhu wọ́n gbà tó yọ sáà Khawarij nígbà tí ó ti bá Ali radiyallahu anhu tó ti bá Amirul Mu'minin sọ̀rọ̀ tán táàbí sọ pé fàyín ní akhsha alayk ẹ̀rù gbà mí àwọn ọmọ yóò ti ju ẹnì kankan àwọn ọmọ tó ń pè yàn kèfèrí tó ń ṣe jàgídíjàgan yìí Ah, ibn abbas sọ pé kò sí tán fẹ́ ṣe fún mi nígbà tí ali agree tán ibn abbas sọ wípé falabistu min ahsani siyabi òun wá wọlé èyí tó dáa jù nínú aṣọ òun wá wọ̀ onílẹ̀yìn eléyìí ó wá ní òun tún wá wá èyí tó dáa jù nínú lọ́fíńdà òun tún fi sára nígbà tó ń ṣe yẹn tán ó ní òun tún wá yarun òun ó wá yọ sáwọn kàwárí bẹ́ẹ̀ ó fáìn tán nígbà tó yọjú síbẹ̀ ẹmọ táwọn kàwárí sọ́ńdà náà rí wọ́n ní ma hadha tazayyun ya ibn Abbas irú ibn Abbas akọ yìí pọ̀ jù ibn Abbas sọ pé atuharrimunaha ṣé ìwọ ni ni ṣé ẹ fẹ́ pèlè ìwọ ni wa káyà Qur'an fún wa qul man zinata Allah aya suratul oni wọ́n lè pọ̀ oni man kana ala alkitabi wa sunnati wa ma'a jama'ati almuslimin salima law badanu wa dinuhu wa law kana wahida yẹn pé ara rẹ̀ ó balẹ̀ ẹ̀sìn rẹ̀ náà ó ní túmọ̀ sí kódà kójó nìkan ló bá wà nínú ìlú wà aidan irú ẹni báyìí tó bá dó sórí mọ́nájú àwọn sọ̀hábà yuntasaru ala alil batil ọ̀rọ̀ rẹ̀ ó máa borí tàwọn onígbédà bil hujjati wal-burhan pẹ̀lú tó ń bá mú ẹ̀rí wá tó bá ṣàlàyé àlàyé tẹ̀ ní òbòrí tiwọn li'annahum torí pé àwọn oníbílẹ̀ àní laysa indahum illa shubuhat wa tazib kò sí àkàlọ́ ló ń bí dáa ju confusion ìrújú lọ wọ́n ni ar-rasul ọlọ́nàbí wa sallallahu alayhi wa sallam akhbara khabaran ó ṣàlàyé fún wọn gbà pé sàtẹ̀fẹ́rì kò mọ̀ ti pé àlè ó mọ̀ ó pín in tó jẹ́ pé màánà ò tàhír àlàyé tó ṣe fún wa yìí ìró tó fún wa yìí ìtumọ̀ ní pé kàlíbà sọ́ra yukhbiru anil mustaqbal anábìyàn fún wa ní ọ̀rọ̀ nípa ọjọ́ iwájú wa ma yahduth min ajli maslahati muslimin an yakuna àtàwọn tí ó padà ṣẹlẹ̀ káwa mùsùlùmí kàlíbà sànfààní fa akhbarahum annahum sayasulu ikhtilaf ọlọ́nàgbà sọ wọn pé tó bá padà yá ẹ̀sìn òpin yẹlẹyẹlẹ kò ní wà lẹ́yìn ọkàn mọ́ wọ̀nyá sọ̀rọ̀ tàfọ́rọ́ ìpín yẹlẹyẹlẹ ó ṣẹlẹ̀ lè ájìlè án ìdá àhádàsá àdá kó lè bàjẹ́ pé tí ìpín yẹlẹyẹlẹ ṣẹlẹ̀ yakuna alábàṣírọ̀ kó ń kálukú ti máa ń tọ́ yẹ kó ṣe wà ń yá kúrò xidrọ̀hún wọlé yàtàrọ̀ bí kẹfìrọ̀tún kama bá da ìtànjẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tako sàlàfíà tí wọ́n ń tako dáwà súnà bákan náà àwọn tí wọ́n ń jà tí wọ́n ń pọn mú máàlù súnà lọ́wọ́ pé wọ́n ti rí tiwọn. bákan náà kama ṣe kama bá jẹ́ tó jẹ́ pé a sì zódò nípa òdodo pé ah kìíní ẹ sàlàfíà yẹn náà ò sí máa fi hàn o mélòó ni a fi hàn mú báyìí wọ́n gbé àmì ni wọ́n ò ní wọ́rì ibn al-qayyim al-jawziyya rahimahullah ta'ala ó ní fasda bima qala ar-rasul wa la takhaf inú nìyà ó ní tànà bí sọ gẹ́lẹ́ ìwọ máa sọ sáyé wa la takhaf mafia min qillati al-ansari wal-awan nípa wípé àwọn tó lè hẹ́pì yàn àwọn tó lè kún yàn lọ́wọ́ wọ́n kéré ó ní fallahu nasiru dinihi wa kitabihi ọlọ́run gan ni ó wulẹ̀ rìn ìsìn àti tẹ́ra rẹ̀ lọ́wọ́ wọn ni wallahu kafin abdahu bi aman ẹni tó bá sì jẹ́ ẹrú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ti tó fún un pẹ̀lú pé yóò fi láyà balẹ̀ nífa innaka ala al-haqq imam ahmed rahimahullah ta'ala nígbà fitnatu mihnati khalqi quran tí wọ́n fìyà jẹ imam ahmed rahimahullah ta'ala wọ́n fìyà jẹ lójú kú ọlọ́wọ́n ọba ni pa láyé ma'mun láyé mu'tasim ìyá jẹ Imam Ahmed rahimahullah ta'ala bí a ṣe jẹ tó tí o sí à ń sọ̀rọ̀ kankan tó kí ni Imam Ahmed sọ̀rọ̀ ó ní idha sakata al-alim wal-jahilu yajhal famata yadharu al-haqq tẹ́ni tó bá máa bá dákẹ́ ní fíà pé ìlú ẹ̀ńkọ́rẹ́jẹ̀ táwọn aláìmọ̀ kan sì ń propagate àìmọ̀ lọ famata yadharu al-haqq ìgbà wo ni òdodo fẹ́ hàn ìgbà wo ni òdodo fẹ́ hàn níjẹta mo stumble lórí programu kàfí tẹ́bàrí wà yẹn sẹ́ pé ah alájà akóyin jẹ gan o ah akóyin jẹ káre ah ẹ sori ah alájà ah tọ́ sí wà lónìí ètí ètí ètí yóò takú gẹ̀ẹ́ yóò bẹ̀rẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù bọ̀lá yóò kàlí fún lọ́wọ́ nafsan illa wus'aha olùfàádà min nushi sallallahu alayhi wa sallam lil umma. في حديث العرباض بن سارية وللي أنت ونينو نينو نصيحة من شيء فعل أمة من حديث العرباض بن ونقال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح فوعظنا موعظة موعظة بليغة ذرفت من العيون ووجلت من القلوب فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا onígbà tánà bí sọlá àlẹ sọlá náà àdé fẹ àlẹ ẹrọ bá dé mọsá àríyá tọ́lá àná bí sọlá àlẹ sọlá lẹ́yìn sọlá tó sọ́bọ̀ ànábì ṣe wáàsí kan fáwọn tó ga rẹpẹ wáàsí yìí wáàsí tó lágbára ni omi bẹ̀rẹ̀ sí dà lójú àwọn mùsùlùmí bákan náà ẹ̀mí wọn bẹ̀rẹ̀ sí dà àwọn àsìkò wa ànábì ó dàbí ẹni tó wáàsí ẹni tó ń gbére lélẹ́yìn kí ni tó fẹ́ pa wá láṣẹ قال أنا من أوصيكم بتقوى الله مبين لا شك يجب يوم الله والسمع والطاعة بكنا كما دو كما تلي عشر الله àti àṣẹ olórí wà ní ta anna wa alaykum abd kódà kó jẹ́ pé ẹrú oná ẹ̀mí jẹ́lé lórí kó jẹ́ pé ẹrú ló bá jẹ́lé lórí jẹ́bá dẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ẹlẹ́gbẹ́ tán bá ń kọ al-ahkam as-sultaniya tí wọ́n bá débi ṣùrùtù àwọn ó yẹ kí barista lè bí àmì witness tí wọ́n bá débi ṣùrùtù àwọn mẹ́tẹ̀ẹ̀mú tá a fi yan khalifa wọ́n sọ pé à ń yakuna hurran nínú tá a fi gbà pé olórí lẹ́nu kan ni pé ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí anabi sọ pé wa in ta'ammara alaykum abdun abashi àwọn kódà tó bá jẹ́ ẹ̀rú ẹ̀yà. فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا أنا بن ينتمي أمام بن يورو فرق ويقين فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي أنا بن ينتمي سنة من سنة وخلفاء الراشدين ليني فتمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة حديث فوق onífa àkàbàrọ̀ ọ̀hún ọ̀nà níbi sọ fún wa anna ọ̀sàyà sọ̀rọ̀ tìlẹ̀ fún kẹfẹ́ omi báàdì ìwé ìyàpọ̀ pọ̀ tó ń bá lọ tán fún ma àwùsọ̀ ọ̀hún ìndà òṣòlè ìtìlá ànábi wa fún wa ní àsọtẹ́lẹ̀ pé tí ìyapa bá ti wà ayatamassaku bi sunnati rasuli sallallahu alayhi wa sallam pé ká dúró ti súnà tó wọn ànábi fa inna ayé nàjà àtúmínà fìtán eléyìí lórí làyàn bí fìtínà والعصمة من الافتراك والضلال إني ودي الصويا نقوى فيكم يلا يلا نقوى في الصوم ثم أيضا ليلي أخبر في حديث آخر وصفوانه حديث مي أن هذه الأمة الأم ستفترق على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة فأنا أقول اليوم أطولنا يوم 63 دو بيقاتاني هو أنه نافع وكان قالوا من هي يا رسول الله ما بيفيبوني والشعور قال أنا بن من كان على مثل ما أنا عليه وأصحابي هنا ni àwọn tán bọ́ wà lórí tí mo wà lórí àtàwọn sàdé ààdá oníṣẹ́kù ní ilé huwa alladhina yanju inda al-iftiraq min ad-dalal àwọn tán bá dúró ti ojú ọ̀nà àwọn sàhábà àwọn nìkan ni wọ́n là nígbà tí àwọn èèyàn tán bá ń pín yẹlẹyẹlẹ àwọn nìkan ni wọ́n là nínú ṣìnà وينجو من النار يوم القيامة عند من القيامة وين نقول بنا هو من كان على ما كان عليه صلى الله عليه وسلم وصحابته الكرام هنا لأن تبادوا تتانا بشيء أتمصابي فهذا هو المناجاة من الفتن إلينا لنطول الله يعني الفتنة هو المناجاة من الفتن والافتراق إنا لنطول الله يعني من الفتنة لي لي فالاثنان والسبعون فرقة 72 باتا من سكت المسلمين كلها في النار باتا وإنني إلا من تصرف تمسك بما عليه الرسول أبني تبا دوتي تانا نصر ودخول ودخولهم النار يختلف رحم الله علماءنا أنا. من àwọn ìdàgbàta ní nílá yé wọn ni pé kí wọ́n كاتلة. fẹ́ra kí wọ́n kà délẹ̀ mùsùlùmí ó ní wàdókòló ohun àná yàtẹ̀lẹ̀ iná tí wọ́n wọ̀ ó pé fàmílì wọn máa yẹ kó wàyẹ́dọ̀kòló náà máa lọ́fà àrùn àwọn tó jẹ́ pé nínú àwọn àdéhùn ẹ̀yìn náà tó jẹ́ pé yóò di kèfèrí yóò wá àwọn àánú náà pẹ̀lú àwọn kèfèrí gbére mọ̀kànlá fi hàn tí ò ní jáde bẹ́ẹ̀ wàmínú máa yẹ sọ ẹ̀rí níbẹ̀ nu wa ẹlẹ́ṣẹ̀ ni olùyapa àṣẹ ọmọ ọba àṣẹ àlẹ́bí ni wàyẹ́dẹ́kùlù náà ọmọ àlẹ́ ọ̀sán òun ó wọná pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀yọ̀ àgbàbù fi ya yóò jẹ́ ìyá ń bẹ̀ fún wàyẹ́dẹ́kùlù jẹ́nà kaba dàdà nìkà yóò wà wà àlìjẹ́nà lẹ́yìn yẹn fàkọ́nù kò ló ń fi nà án ó ní gbólóhùn tá a sọ pé gbogbo apáta ni ó wà nù láyà dúró àlẹ́ àkófòrè hàn kò túmọ̀ sí gbogbo apáta ni kì í fèrè wà ìnàmà yà dúró àlẹ́ wàá ní tó túmọ̀ sí òun náà ni ìyà tó dópin fi mufaraqati sunnati rasulillah sallallahu alayhi wa sallam tó ń bẹ níbi ìyapa sunna ànábì muhammad onífàmínà máa wà kófò nínú àwọn tí wọ́n takò sunna ànábì muhammad tí wọ́n takò sàlàfíyà àwọn kan sì tí wọ́n débi kófò wọ́n mí ní àmà wà bọ̀dá àwọn kan sì tí wọ́n débi kó wọ́n kàn sọnù ní wọ́n mí ní àmà wà màásíyà èyí tó jẹ́ ṣẹ́wà ń bẹ̀ wà kullun bihasabihi kálukú bó bá ṣe wù má bẹ́ẹ̀ náà ni ó ṣe gbàmá òní ar-rasul ọlọ́nàbà muhammad sallallahu alayhi wa sallam ma tarakana duna an yubayyina lana al-mustaqbal anabi òfin wà láyé sọ tí ó ṣẹlẹ̀ nígbà tó wọ́n bá sí má fún wa bayyana lana al-mustaqbal alladhi atla'ahu Allahu alayhi ó ṣàlàyé ọjọ́ wájú tọ́lọ̀ ti fi hàn fún wa min ajli an nakuna ala basira ẹni tí ó lóye wàhálà èyí tá ànábì ṣe min nasihi wa shafaqati nínú fífẹ́ dáadáa fún àlùmọ́ ẹni bákan náà nípa níní àánú àlùmọ́ ẹni fi annana pé dáadájọ́ àwọn mùsùlùmí inda udufi al-ahwa wal-iftirat nígbà tí fẹ́nu bá pọ̀ tí gbogbo ẹ̀pín yẹlẹyẹlẹ bó ṣe rí nísìnyí fa innana àwọn tá a jẹ́ mùsùlùmí tàbí tẹ̀lé sunna wa nalzamu al-haqq wa nasbiru alayhi òdodo làá dì mú àmùsùrù lórí ẹ̀ wọnáfùbùtù ààrẹ àtẹramọ́ àdúgbélé lórí ẹ̀ fálà nàjàtà ìlàbìdàlíkà àbàdà kò sẹ́ni tí ó là àfi kó ṣe léyìí títí tí ó fi bí ọbẹ̀ náà kì í àmọ́ ni ẹ̀yin ò lè là kó jẹ́ àlùsùnà ó ní gbólóhùn bá wa sọ pé signpost tí ó ń tàn mọ́lẹ̀ ni ó ní káànù ó ní torí pé àwọn lábáwá mí ní àádá tìhìm nínú ṣe sí wọn wọn pé yad'una shay'an murtafi'an wọn á fi kankan kalẹ̀ tó ga wa yad'una alayhi an-nar wọn wàá fi iná sórí nǹkan yẹn min ajli an yahtadiya al-musafirun káwọn tó bá ń travel kan lè bá máa ń ná ọ̀nà wa yudau hadha fi al-bihar wọ́n sì máa ń fi sí àárín odò náà min ajli an tahtadiya sufun kó lè bàjẹ́ pé ojú omi yóò máa kò ní kò ní mí sí i root rẹ̀ wa ní islam mẹ́nàrò islam ní tiẹ̀ sign post ní islam sign islam ní tiẹ̀ ó ní wà wa sunna ní tí ó máa gáìdì wé èèyàn tí ó máa láìtì ní pààtì èèyàn ó náà ní kíni ó wa sunna ó faman fámẹ́lì sáàrọ̀ alà àdàlì mẹ́nàrì nàjà ẹni tó bá ń tẹ̀lé guideline yẹn tó bá ń tẹ̀lé lọ. أن يميل ومن ترك هذا المنار هلك أي يعني تقاتل في منار الله أن يقع لديه إما في إما في بر وإما في بحر بويا لوري الليني أبلو يوميني لأنه في متاهات فهذا مثل واضح لتمسك بالحق تبقى أنتم يقولوا جوانا يه ibi tí ó kù sí yóò kù sínú confusion ni nísìnyí tí a bá kó tí a bá ti deviate kó níbi light níbo ni ó bọ́ sí ìbọ̀ sínú darkness ọ̀nà kọ́ọ̀lù wà ìyáàkùn wà tààmù kọ̀ wà ìyáàkùn wà tànátà tá a bá sọ ta ni ó wà nínú asaru tó sì azu ẹ̀ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ta ni ó sọ hamar fuwan min asar ibn mas'ud radiyallahu anhu pé ìyáàkùn wà tààmù kọ̀ ẹ̀ jìnnà sí àṣejù àti ìkọjá àlà ó ní àtàámùkọ wàtánátùá ó wà lòlówó àtàṣájú fìdí onítàǹdà ló pẹ̀lú ẹ̀ òun náà ni àṣejù àti kọjá nínú ẹ̀sìn mẹ́tò lẹ́lì ẹ̀kọ́ bí ẹ tó ń sọ wípé án aṣọ wálé ọ̀tẹ̀ màmá jáwé lọ́yìn ní jáwé wálé ìyàkó àtẹ̀tún sọ pé án aṣọ lè wálé àná èmi ò máa kírun mi ní sùn má lóru wálé ìyàkó àtẹ̀tún sọ pé án lè àtàzáwọ̀ lè nìṣá ويتبتلوا إلي وني فاعو ما هو لي بلون شدامين إما سفادان نبي مودا هذا تشدد وتنطع يقول جعلني بكنا الشدنية رد النبي صلى الله عليه وسلم النبي الباري لي وغضب على من قاله هل توسي صلوه أنا ببنسي وبين أنه جاء بالوسط anabi sàlàyé fún wa sallallahu alaihi wasallam pé ìwọ̀ntúnwọ̀nsì ní tọ́lọ̀n fẹ́ràn yusalli wa yanam anabi máa ń kírun ọmọ sùn wa yasumu wa yuftiru alayhi salatu wassalam wa yatazawwaju nisa anabi máa ń dáwẹ̀ ó máa ń dáwẹ̀ ó máa ń sùn ó máa ń jí òun náà máa ń gbọ́ bùkátà lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ fáwọn فإنه تبرأ منه الرسول صلى الله عليه وسلم على أن تجاوبه بأنه فالرسول قال نبي محمد تبرأ من المتنطعين والمتغالين في العبادات والمتشددين وأمر بالتقصد أنا بنت جاوبه لرو لولا شجو nínú ìbáadà àti àwọn tí ma ń kọjá àlà ẹgbẹ̀rún apọ̀ aláṣẹ wọ́n ní yàrá Aisha radiyallahu anha anábì bá obìnrin kan lọ́dọ̀ rẹ̀ nígbà tá àbẹ̀lẹ̀ wà yàrá ìjọ kan wọ́n ní Aisha wọn sọ pé ya Rasulullah hadhihi fulana ìwà anábì sallallahu alaihi wasallam obìnrin kan lélẹ̀ o tadhku min salatiha aw turka min salatiha wa siyamiha wọ́n sọ àná wípé ah bóbìnrin ṣe máa ń kírun tó máa ń gbà ẹ̀ gan ó gbòdì gan gbogbo eléyìí bóyá sọ kí lànà ìsọ عامل عليكم من الأعمال ما تستطيعون وفي رواية ما تطيقون ẹsìn bá gbára yín bá ṣe máa nínú iṣẹ́ inna Allaha lan yamalla hatta tamallu dégbé ọlọ́run ọba nìyí kò ní í sún ọlọ́run ọba ẹ̀yìn ní oṣù kò ní sún ọlọ́run ọba ẹ̀yìn oṣù kínní ẹ̀yìn oṣù ìkọjá àlà nípa àlámàrẹ́ ẹ̀sìn nínú nǹkan tó jẹ́ pé kò dáa àwọn àṣàrò rẹ̀ náà sì wà ní àwùjọ báwọn wà ní àwùjọ ìkọjá àlà nǹkan tí ó dáná sọ̀tọ́ ọmọ sùpánù ọ̀tọ́lá ojú wa jìnnà sí eléyìí wọn wà dọ́ọ̀bà lè dáàlì kà má sálẹ̀ lè sọ náà ti ọmọ wọn léyìí wọn wà alaykum bí dínì kùmìlà àti wọn gbé ká ti ẹ̀sìn jọ̀hún yá ni àdínú lẹ́dí alẹ́ rasul ẹ̀sìn táwọn àbí ṣe nǹkan náà ṣe bí anẹ́tọ̀kẹ́ alimọ̀fẹ́ káfí àdádálẹ̀ wọ̀n náà kó bímọ àtàrọ́ kan àrí rasulullah níta náà fi kalẹ̀ fún wa ní ká ṣe wọ́wà dínú qadim òun náà ní ẹ̀sìn tó ti pẹ́ alladhi ja'a bihi rasul èyí tí Ànábì sallallahu alaihi wasallam ètò mú wa wà náà wal ijtihadat al khati'a kájìnà àwọn oríṣiríṣi ìgbìyànjú èyí tó jẹ́ pé àṣìlókó sínú èyí tó jẹ́ alẹ́tì yòdì fún anas táwọn èèyàn kan mm. dálẹ̀ lẹ́nu wà nǹkan yàdùnnúnà anna aziyadatu khair mo gẹ́gẹ́ àwọn wò pé dáadáa ni wà anna aziyadatu amẹ́ ibi àwọn ń sàlẹ̀ fún sẹ́yìn wà annaha wà annaha wọ́n wá ń pẹ̀lú oríṣiríṣi máa dáadáa káfíńtì gbà wọn lànà ilẹ̀ máa dáadáa mukhalifatun li sunnati rasuli sallallahu alayhi wa sallam tó bá ti yàpa sunna alẹ́ wa muhammad فلا خير فيها أبدا آه، وسيدا ذاك كم بي تو في دوم القيامة هذا هو معنى الأعتيق إنتما بكاسي سنجون مية يعني ما كان عليه الرسول صلى الله عليه وسلم وأصحابه كاسي بنا سي بان سابي شيء وما كان عليه القدماء من الصحابة والتابعين إن طبعا داس أبي ثم شيء طبعا تابعين شيء وأتباع التابعين والقرون المفضلة أنت جالس على àtàwọn atba'u tabi'in ní gbogbo kòrónà mufaddala wa natruku al-muhdathati wat-tajdidat al-mubtakira allati yatara'a li ashabiha annahu khair wa hiya laysat bi khair káwá fi gbogbo tajdidat al-mubtakira àwọn new things táwọn yẹn ṣe ń gbé wá jẹ́ pé àwọn tá ń ṣe àwọn òkúta tí èsì sì dáadáa wọn láwọn kan rò pé ẹ nígbà tó jẹ́ pé àwọn christian máa ń ṣe fada christmas ẹ jẹ́ káwọn náà máa ṣe fada iléyá fáwọn ọmọ wa so that no no